الحمد لله الحمد لله الذي إذا أحب قوما ابتلاهم أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين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 بيده كل شيء ولو التصرف الكامل في الخلق يفعل ما يشاء متى شاء وكيف شاء وفي من شاء وقد أثنى على نفسه بقوله إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد ربنا سبحانه وتعالى إذا أراد بقوم مؤمنين خيرا ابتلاهم وإذا أراد بقوم كفار شرا ابتلاهم قال الله تعالى ونبلوكم بالشر والخير فتنة وكذلك ونبلوكم بالشر والخير فتنة فربنا سبحانه وتعالى يتصرف في خلقه كيف شاء سبحانه وتعالى وقد انتشر في عالمنا اليوم كورونا فيروس وهذا شيء يتخرب منه صغيرنا وكبيرنا مسلمنا وكافر والعالم كل يفر ولكن خير الفار والفار إلى الله سبحانه وتعالى ولكن نحن المسلمون وقد جاءنا رسول أخبرنا بكل شيء وهل أخبرنا بفيروس كورونا أخبرنا بالوباء أخبرنا به عامة ثم أخبرنا به خاصة وهل هذا النبي صلوات ربه وسلامه عليه ذكر لنا أسباب نزول هذه البلايا وهل ذكر لنا أسباب رفعها ومن مات فيها من المسلمين فما جزاؤه ومن مات فيها من الكفار فما جزاؤه أقبل فرغ باتوس والمسلمين أترى ألفون إكرات جري فان النبي صلى الله عليه وسلم ان تلون برلات بما جك يفمغوا الله بان سالفون كي النبي وا بني سالفون لاري أتي أنوار ليري أتي أنوار صحابة داكو كي أوانا بلاو توكي بلوان النبي صلى الله عليه وسلم níjọ́ gbogbo alìkíyàmà ẹ̀yọ́ ma yàní wẹ́sì bó ń fi àsìkò yìí ṣíra àmì létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bù síra iná lè fi ìbẹ̀rù rẹ̀ eléyìí ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala sọ fún ẹ̀tọ́ lọ sáájú wa ó náà tó ní àsọtẹ́lẹ̀ tí ń sọ fún àwọn yọ́ máa jẹ́ ìtẹ̀lé ti ìjẹ́ ẹ̀dógún lórí wàhálà ìdààmú ìfòòró tọba ayé lórí wàbá alimuntashir في العالم كله في هذا الوقت أجاكاليان النبي صلى الله عليه وسلم صوصا ككفان قارئ وناني النبي بين بقى in tó sì kan àwa mùsùlùmí ní pé ìtí ìṣẹ̀lẹ̀ sí alórílẹ̀ yìí o kí ni wọ́n sọ ń pẹ̀ láti sánmà kọ́sẹ́ nìkan tó lè júwe tí wọ́n sọ ń pẹ̀ fún láti sánmà ju ànábì sallallahu alaihi wasallam lọ àwa bá wa sọ̀rọ̀ díẹ̀ níjẹ̀ ẹ̀dógún yẹn wípé tọ̀ọ̀rún wọ́n máa ń tu sí ìgbóná àwa fẹ́ jámọ̀ pé sí ìgbóná sì nìjẹ́ tọ̀ọ̀rún àbí Yorùbá tí Yorùbá mọ̀ ní tí a lè pè nù alùwàbá àjàkálẹ̀ àrùn tí yàtọ̀ mẹ́lá àrùn méjèèjì a sọ̀rọ̀ díẹ̀ lórí eléyìí ní ìjẹ̀ẹ́dógún ṣùgbọ́n lẹ́nu in tí ó máa jẹ́ àkórí kútúbà yìí òun ni kí ni máa ń fà ìdí sì máa ń fà yìí àwa là ń rò ní àbí ọlọ́run sọ fún ànábì wípé n tí máa ń fà rí tí ó pẹ́ tẹ́lá ti bọ́rọ̀ láti bẹ̀rún kò sí èméjì mà ṣùgbọ́n wa mùsùlùmí tá àbá tá a bá ti ń sọ tí máa ń fà yìí àwọn kèfèrí wọ́n máa wáwó wà bí ẹni tó gọ̀ jàmáà báwo ó ṣe làjá ń ti àná táà fi ní sófò pẹ̀lú àti ó sófò èyàn ma bẹ̀lọ́ ni àwọn kan ó sófò ṣùgbọ́n eré tí mùsùlùmí ń sá ní pé àtẹ̀mí àtẹ̀bí mi àtàwọn ọ̀rẹ́ mi àtòrújú ma sáàjọ́dọ́ ma yà nírẹ́sì mi bóòlà àtẹ̀mí sófò pẹ̀lú àti ó sófò àwọn kan jẹ̀bi bóòlà wo tẹ̀ ní jẹ̀bi pẹ̀lú àwọn tí wọ́n sì kí ni o tí wọ́n jẹ̀bi kàmùsọ́wọ́ nǹkan yìí anábì sallallahu alaihi wasallam sọ́lá ìfún àwí pé ó ti ṣẹlẹ̀ sáwọn Bani Israel bákanáà ó ti ṣẹlẹ̀ sẹ́yàn tó lọ sáájú yín tó tún yàtọ̀ sí Bani Israel tọ́yì kí wá ní in tí ń fa ṣíṣẹlẹ̀ rẹ̀ tó bá ṣẹlẹ̀ sáwà náà tààfi mọ̀ pé ah, àṣẹ́bi tí wà láìtíwárí جاء من حديث أسامة بن زيد رضي الله تعالى عنهما وأرضاهما أسامة يحدث عن رسول الله صلى الله عليه وسلم إنما ينصر يقول النبي صلى الله عليه وسلم أصفى ويقول إن هذا الوجع قل ويعني شكوى تدروي إن هذا الوجع أو سقم rígìzùn ó bí bàbí ha bá àdúlé umami fàbákìyà منه بقية فيذهب لمرة ويأتي أخرى قلوا رواية مين رجز أرسل إلى طائفة أرسل على طائفة من بني إسرائيل أو على من كان قبلكم Ànábì sallallahu alaihi wasallam pé irú ran àjàkálẹ̀ àrùn tí máa fakú ọ̀wọ̀ wọ́yí inna hadha ar-rijl riwaya mi tún wá ó pè ní ríjísù bisin kọ̀dàrú asìlù ní èdè lárúbáwá ìyàtọ̀ ń wé láàrin rígizù àti rígizù arigiz pẹ̀lú zai ìyà ni a máa ń pè bẹ ìyà ṣùgbọ́n arigizu ó ní nǹkan ẹ̀gbin annajas annajis ṣùgbọ́n Allah subhanahu wa ìgbà míì gan òun náà máa lo rígísù fún rígísù tó bá jẹ́ pé irú ìran àyà tó tó fi jẹ àwọn èèyàn yìí ó tún mẹ́gbìn lọ ó mú òórùn lọ ọlọ́run wà fún ọlọ́run sọ bẹ́ẹ̀ nù sọ́tù Yunus wípé wàyé jẹ́ alìrìdísà bisin ni inna hadha alwajh ìnira yìí ma wúkọ́ ma sí kẹjù ọmọ jáde ń bẹ̀yìn nílẹ̀ lójijì kú bí ìgbà tí a bá paná àwìsọ́kùn hmm. torí àwọn oníkéwú sọ́kọ́mù ọyàtọ̀ sí súkúmù átìlù fíìlì wọn láti di sákúmà kí àrí òde kíyàn mọ́ lè dára gbé àsákọ́mù ó ní gbogbo ràn àlẹ́tọ̀ ààrẹ ọlọ́tán ṣùgbọ́n fàmì sí ẹni tó dé bá ọfàmì sí la ní ń pè ní àmódi bí fàtí ìsìn àsákọ́mù sẹ́rẹ̀ pé ṣìfà láàyò gọ́ọ́dírù sákọ̀man ìlàmáwí àwọn wà máa pé súkùman súkùmù náà wà ṣùgbọ́n wọ́n ń gbé súkùmù síbi tí ò ti ẹ̀ bàmú rárá súkùmù jámù lòun fún sẹ̀kíìmù sẹ̀kíìmù aláàárẹ̀ nu tí wọ́n bá wá pọ̀ wọ́n ni àwùlá ìkọ́mù súkùmù àwọn tọ́lọ̀ ti ń ti mọ̀ ń bí ọ̀ láàyò gọ́ọ́dírù sukuman kò tiẹ̀ nítumọ̀ gan tí ò ní fi àwọn aláàárẹ̀ ẹ̀lẹ́ ìntàwọn ni pé láàyò gọ́ọ́dírù sákọ̀ọ́mà ìnà àádọ́lù wọ́jà wì sákọ̀m rígizun ìyàní jama corona fáírọ̀sì tí bá ti corona fáírọ̀sì lárúbá mo fi sọ́n coronavirus tí ń sàlàyé yìí rigizun annabi ní ìyà ni òjíbàbíyà tọ́ ìfàtò mímbà ní Israel ọlọ́run ti fi jí àwọn èèyàn kan yà nínú ọba ní Israel anábí ṣùgbọ́n tó ti bẹ́ wà bá kíyà mínú bá kíyà ọlọ́run wá ikú ọ̀wọ̀wọ̀ yìí ọlọ́run sẹ́kù sórílẹ̀ ń bẹ fàyẹ́zàbùl márọ̀ wàyà àti ìkọ̀rọ̀ láwọn àsìkò kan yóò lọ ẹ̀ní rí láwọn àsìkò kan yóò dé àwa mùsùlùmí ìní ìpìlẹ̀ léyé o yóò máa bọ̀ fálàwà tàbí máa bọ̀ fálàwà yóò máa pè àlókònù kèfèrí tọ́mọ̀ ń pa kẹ́mísírì tó ní ìwàlẹ́ òkú náà mùsùlùmí bí jẹ́ ń pè ní coronavirus yẹn èmi náà mo lè ṣe fáírọ́ọ̀sì tó ju corona lọ tí ẹ bá lè pèsè rú láàbù báyìí fún mi mo ní di kẹ́míkà báyìí kẹ́míkà báyìí kọ́sásún báyìí kẹ́míkà báyìí ṣé ìwọ ló ní kẹ́míkà átìmù kẹ́míkà ìwọ ló ní mélòó mélòó kẹ́míkà ti hàn dápọ̀ mọ́ra wọn tó ń ti bẹ́ẹ̀ ibi ìmọ̀ wádé ló déhùn tó bá jẹ́ wípé wọ́n ẹnjìníà kìíní náà ni táwọn kan sọ bẹ́ẹ̀ ìyìn tí ẹnjìníà rẹ̀ sáà ní àṣẹ máa rí bẹ̀ ta ló ní alọ́sọ̀tàrà ló ní ọlọ́run wá ń dáwà padà sọ́dọ̀ ara rẹ̀ wípé òun lòun ní nínú ọmọ wà máa yára mú dàrọ̀ bí ká ìlà òun ara ọmọ ogun ọlọ́run òun ní ìlúwàbá àjàkálẹ̀ àrùnfẹ́ ọ̀kan nù ọmọ ogun ọlọ́run náà ni òun náà tó wá pẹ̀ka bí ìrántí a ti pẹ̀ka kòrónà yìí àdébìnrin ìyà ni ọlọ́run ti fi jíyàn kan rí nínú bàdí Israel nínú ríwáyà mi ó sì ọlọ́run ní ìyà níṣẹ́ òrùsílà àlàtọ́ ìfàkìmì bá ní Israel ọlọ́run ti fi ránṣẹ́ sí àkàrí nínú bàdí Israel wọ́n kú lọ áò alàmánkà na ọblakùn tàbá méjìlá lọ sáájú yìí ó mì í pé ríwáyà kí wọ́n fún bàdí Israel ọ̀sẹ̀lẹ̀ sí tọ́yàtọ̀ sí àbà ní Israel àwọn wà ní nínú kíso Balaam tààràyànjọ́ sí òǹkọ́kọ́ jí àkọ́kọ́ Balaam kana rajula mujaba da'wa ẹni tó bá bẹ̀lọ́ tọ́lọ̀ gbọ́rọ̀ rẹ̀ lójú ẹsẹ̀ ni fa aqbala Musa bí Bani Israel yuridu al-madinata allati fiha Bal'am àníbí musa kún ọba ní Israel wọ́n wọ ìlú tí Bal'am wà àwọn èèyàn Bal'am yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́rọ̀sọ̀lọ́ lẹ́nu nígbàtí ẹ̀rí pẹ́rù bí musa ń bọ̀ wà láàdé wọn lọ bá Bal'am wípé rẹ̀ Bal'am ọlọ́mọ gbọ́rọ̀ sí ọ lẹ́nu bá ní belong oníkíní fún ọ̀bẹ̀lọ́n gbé musa àtàwọn èèyàn rẹ̀ ti pé kí ìṣe ìṣe ọbán wọ́n mọ́rò tí wọ́n mọ́ra yé bẹ́lẹ́mù ní ẹn tí ń bọ̀ ẹn tọ́lọ yọ́nú sí ni ooo ìlú rẹ̀ sálẹ̀ lẹ́yìn sẹ́kọ̀ parẹ́ ni lẹ́rin kò burú ata o amar ẹjẹ́ ń bọ́lọ̀ sọ̀rọ̀ kí n wo ń tọ́lọ̀ pàmí láfẹ́ ó sì pẹ́pẹ́ púrú fọ́lọ̀ níbà ń bẹ̀lọ̀ fàmúnẹ ọlọ́ni mádànwò ó sì máa kọ́ mi síra mi mo ní gbogbo ẹmbá ti jọ́rẹ̀ ẹ̀mí arò ní mìíràn ìwọ̀ wá ń bẹ̀ mí sọ́rẹ̀ ẹ̀mí pé ha ṣe ọlọ́run jẹ́ àjọ́rẹ̀ rẹ̀ o àsáwàlá àjò déédé ọlọ́run ní inna 'ani alladhina amanu wallahi màláyà kò sì ní iye máa sẹ́kù lé mà ọlọ́run ní fúnra mọ́ dáàbò bọ́n tó bá ti tán jẹmọ́ táìmù tàbí fún ìrìnfẹ́ tánú ọlọ́yìn kí n tí yọ́ ma rí táìmù yẹn yọ́ ma jẹ́ èyàn ọmọ wípé lẹ́jọ́ ma súnmọ́ èso ọmọ fi hàn yàn bí ẹni pé slow slow ọlọ́run rẹ̀ náà ti pọ̀ kí ní pí ò sí o kí pé kò lè gbọ́lẹ̀ o ṣùgbọ́n ewo náà ní nǹkan oṣù kẹ́kọ́ máa sọ ọdún kan gbìyànjú náà bí àrùn tẹ́tẹ́ náà bá dé yóò kún eléyìí náà ni e, e, e, èso ọmọ ẹgbọ́n náà bá ń wá ewu àdúrà táwọn afáǹfò yìí náà onú ọ yọ gbà ìjọ kan láti di ẹbọ náà gbàdúrà náà bá ti gbà yọ bàrà wọn sí jẹ bẹ̀rẹ̀ láti di ọ̀sẹ̀ yìí náà nígbàdúrà náà gbogbo ẹ̀ náà ó kọra wọn kẹ́yìn náà ni ó ti kàwé ọkàn rẹ̀ ń sọ pé ó lè páàsì òrìjò tó bóde yìí náà ṣé kí n tó wá sọ ọ̀gẹ́ fún ọ ọkàn rẹ̀ ọmọ tó wà fún ẹ kwẹ́sẹ̀ ìṣègùn yẹn lórí ebi mẹ́nu àdúrà tí wà náà tẹ́fẹ́ wọ́ lọ yẹ́ ẹ̀sàmì ọ̀rọ̀rùn ọ̀dọ̀ kẹ́ni ọjọ́ àgbà rọrùn lẹ́nu tó ti kàwé ọ̀rẹ̀ dì iṣẹ́ ṣe ìfọ́n ti ẹnu tọ́yì bẹ̀láàmù láwọn èèyàn rẹ̀ bá padàdà wọ́n ní tó fi jẹ́ pé tẹ́sù bá ti fẹ́ mú ẹni ọlọ́run in tí ayé ń torí ẹ̀dáàmù yọ́ wà máa wọ wásán ọ̀dọ̀ rẹ̀ lọ́nà àrọ́mù yọ́ máa wá sọ fún pé ah, in tí wọ́n lè fi kéyẹ sálàálì ń bẹ lọ́dọ̀ rẹ̀ mọ́ bẹ̀rù fine àwọn pààyàn ibẹ̀ láti ń rówó tá a bá gbówó báyìí ẹ̀kọ́ ẹ̀yọ́ sáàdì ti pààyàn òtọ́sí ni o ah, ọ̀nà tán rán rán bá rántí ẹ̀rẹ̀ lọ ẹ̀fẹ́ jímọ̀ níjẹ̀ ẹ̀dógún ẹ̀ṣẹ́ ní ìjẹjọ pé ọlọ́run bá nínú ẹ̀ṣẹ́ ìlọ bá nínú ẹ̀ṣẹ́ ọ̀nà kẹ́ni ọ̀sàgbà lọ bálámù gba ẹ̀bùn ìmọ̀lọ́lọ́run ọgbà ẹ̀bùn ọwọ́ atúnlọ ọba wọn ní pé n tó dé ká fún ọlẹ́bùn ni pé tún wá bá ní tún ìpìyẹn wá lọ sí fún mọ́sá àtàwọn èèyàn tí ń bọ́ yìí kò burú ṣùgbọ́n o ẹ̀túnjẹ́ ìbí ọlọ́nà lọ́bá tún lọ lọ́bá ń bẹ̀lọ́n lọ́bá ń bẹ̀lọ́n fama áwọ̀hálọ́ ilé ibi ṣe ọlọ́run ti ẹ̀dá òde ọba ní ẹ̀yìn ìyẹn mẹ́rin ẹ̀yìn mọ́ bẹ́ o kọ́dà kò fún lé sí ọlọ́ ti tẹ́lọ́rọ̀ náà jẹ́mọ́ tọ́bá ti di pálá ìmọ̀kan ní kọ̀ntró àfá ẹlọ ìyàfáwò ìǹkẹ́kẹ́ ti rọ́lúwọ̀n nígbàlẹ́mù kan bá ń sọ pé ah ẹwò ṣe i ẹgbẹ́ ìnàlẹ́ máa sọ fún ọlọ́yẹ̀ tí ìtìlẹ̀kùn táúbà ẹjẹ́ alówó ilé ìlẹ́ ọlọ́yẹ̀ ìtìlẹ̀kùn táúbà tọrọ fún oníwà ah, bóyá ara àwọn èrè pé náà ti bá náà jẹ́ náà tó sẹ́ndì dára padà náà tí àfáà bá ti ń tẹ̀lé tí sí ọlọ́run wíbà wíbà ìbẹ́ tó jẹ́ pé tọ́lá àtàríbí sọ ń bẹ kọ yẹrẹ o wọ́n bá ní sidla yamnark monarch wọ́n fẹ́ kọ́ bí ẹ́ ṣe ń bá sọ lọ náà wọ́n tó ti jà bàbá tẹ́wókè na ń bẹ̀lọ́n ṣùgbọ́n ibi tí bàlámù ti ń bẹ̀lọ́n la ilaha ahán rẹ̀ wá yí padà máa yẹ jẹ́ alùmìnà láàánà alá bani ala ala musa wa qawmihi yaj'aluhu ala qawmihi Ọlọ́hun pa musa àtàwọn èèyàn rẹ̀ run in ló fẹ́ máa wí o yoni Ọlọ́hun balamu àtàwọn èèyàn rẹ̀ pa wá run ah àwọn ni ṣe gbọ́n tin wí ah oni bóyá an ni ìlú yìí musa àtàwọn èèyàn an kí ni fẹ́ wá ṣe ńbẹ̀ wọ́n fẹ́ fọ̀ ọmọ ọlọ́mbà ni bàjẹ́ wó tó dé à ọba di pé ahán rẹ̀ dípò kọ́ ma gbémútá sí pé ìlú rẹ̀ àtàrà ìrìn gbé sí pé àwọn èèyàn bá ní àwọn ọgbà ẹ̀bùn àwọn padà ṣe ẹ̀mọ́ ní ọ̀dà náà ó ní kò ní ẹ̀bùn padà mo tún ìdí mọ̀ nsọ́nù sọ́nù kò sẹ́ ahọ́n rẹ̀ ò lè sọ ní tẹ́fẹ́ kọ́ sọ ṣe bọ́lọ̀ wọn bá ní mélòó mélòó ẹni tí ń wá bí èmi àti yóò ṣe ṣubú ní kọ́rọ̀ tó jẹ́ pé fúnra ẹni gbé rẹ̀ sí pé kí ló fẹ́ máa bàyàn sí ẹ̀ǹtẹ́ ẹ̀ ti jọ mu tó ti sọ fún irí wípé ah, ustad alhaji chief ah kódà tí ń bá wà nú ẹni tó ro àìdá sí pẹ̀lú àdá tẹ́ ẹ̀ sí ah, kọ́ dáhùn lórí mi àtọ́mà àti àwò ó tún wá dẹ̀yìn ìjọ kejì tíjọ́ kẹta nǹkan tó fà lójúmọ́ àrọ́nà mi ẹni àmá wọ̀rí èmi ọba yìí gbíyàn sí pé ọwọ́ adéwájú èèyàn ni wà ń sọ wípé ẹ ti jíṣẹ́ o ẹ̀rẹ́kùn dá ló sì ṣe ẹni tó fẹ́ nù ẹ̀ sọ pé kọ́dà kó wọ́n wà nù lẹ́yìn tẹ́tẹ́ fún ìfọ́ wọ́n wà nù ẹni báyìí ó ní kí báyìí oríṣi bẹ̀lẹ̀ àmù sáàrùn ọwọ́ sọ fún wípé kí ni táwọn lè ṣe ó ní kò burú ó ní wọ́n lọ sa àwọn obìnrin wá tí wọ́n bá rẹwà nígbàtí ń sáwọn oníkí wọn pàán láti allah yamna'na wahidatu minhunna an ahadin min rijali bani israel kí wọ́n jáde ní ìjáde tí pé ọkùnrin ò lè rí obìnrin lérú jáde báwọn kó rí ọmọ gùn sájáde ah, ọmọ ní israeli tí ànàbí kó lọ tí wọ́n fẹ́ wá fọ́lù mọ́ ní ẹbá báwọn obìnrin àgbẹ́ ah, ah ah kí mú sọ yá àti sùúrù náà àlésáré ah, rọ́lù ah, ìlú ilé iná gan ah, ìlú àwọn obìnrin lè dá o láwọn èèyàn bá lọ mọ́ nǹkọ̀ọ̀kan kásípà ìlú ọkọ̀ ọmọ ọba wọn lóbe òun náà bá jáde ẹnìkan wọ́n ń pè ní zimri nínú àwọn tí ń bẹ̀rẹ̀ yàmì bí musa ló wà òun lọ nàmá ọmọ ọba wọn títí títí tó fi jẹ́ pé zinasájọ wọ̀rọ̀ àwọn méjèèjì ẹ̀ntà ń pè ní fanhas bìkẹ́sìrì fáàf òun ló gún àwọn méjèèjì lọ́kọ̀ fún ìbínú pé à orí ibú lẹ́fẹ́ fà fún ayé ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ni mo dé pẹ̀lú ìbínú ọ̀tọ̀ ní tí mo rán yín ọ̀tọ̀ ní tẹ́ ń lọ rèé ṣe ẹgbà ní Israel ọ̀dà ìbínú yìí ń wà jẹ́ kí ikú ọ̀wọ̀wọ̀ kó sọ̀kalẹ̀ láàrin yín ń tẹ́ ń pè ní fáírọ́ọ̀sì ń tó tún ti jùlọ ọlọ́run tó sọ̀kalẹ̀ famata minhum ní Bani Israel sabruna alfa nasama 70,000 iná tó kú lójú ẹsẹ̀ níbi wà láhùn a jẹ́ pé intanbi sọ ń bí àdíkì Usama bin Zaid ó ti jí ó kí àti àníṣẹ́ wípé ọlọ́n ti lò kì ní náà rí ní jíyà fún Bani Israel ojú kanu ja inda mamu tabari rahimallahu ta'ala an tariki Sa'id ibn Jubayr irsalin qawi أوحى الله سبحانه وتعالى نبيه داود الله نتكى نبي داود جوكا بيا داود إنه كثر إسيان بني إسرائيل أنا بني سويت أنا أسي تاني وما بان سوري gbogbo ń ń fẹ́ ìdàkejì ẹ̀yẹn ti báyìí ọlọ́run ló wà ń bínú báyìí láti sánmà sọ wárí òun ti bínú bí ṣùgbọ́n pé ọ̀rẹ́ mi ń wà pé kó sọ fáwọn èèyàn rẹ̀ wọ́n mú kanú mẹ́ta wọ́n ọ̀gbọ́n mọ́mú bí ìgbà tọ́lọ́n sọ pé sẹ́yìn ẹ̀yára nàìjíríà yìí mo fẹ́ fọyín má ṣùgbọ́n tí fi fọyín má ẹ̀ mọ́ kanú yà mẹ́ta anábì ah, Dáúdù ní kí ni ìyà àkọ́kọ́ ọlọ́n ní imma kó àrí ìkàkà jẹ wọ́n ma kúkú ọwọ́wọ́ fẹ́bi áò ùsẹ́lẹ̀tò àríma àdúwọ́n ṣàrọ́yìn àbí kí ń dé ọ̀tà sí án tágbára wọn ò ní lè kàrú ọ̀tà wọn máa pánpàkúpa odidi oṣù méjì áò orúsílẹ̀ àríma tọ̀rún àbí kí ń mú kan nù ran fáírọ́ọ̀sì kí ń dé sí ṣùgbọ́n tí bá ní ń eléyìn òun ò ní ju

ọ̀kan ah ó ní àkítàrù lákùnmù tọ̀ọ̀rún ó ní mọ̀bá yí mú tọ̀ọ̀rún tó jẹ́ èyí tí ó fàkú ọ̀wọ̀wọ̀ nínú ran fáírọ́sì ní abalóli nírọ̀lẹ̀ oúnkàlùkù jẹ wọn alẹ́ ọbalọ́sùn lọ́wọ́ òru sáájú kílẹ̀ ò tó má fàmátà mínú hón mé àtò alì 100,000 lókú láti dọ́tí ẹ̀ ti ń kún China yìí 50,000 èdè ìkùnbẹ́ nínú ẹ̀ tó mú ká lè mọ̀ pé ọlọ́run ti ìbínú ibi àmbọ̀nù Trump sọ jáde pé wọn ò bí da corona kọ́wọ́ wọ kọ́kọ́ kọ́wọ́ Amẹ́ríkà láti ṣẹ́jú kan ogun ọmọ ìpara ní yóò pòrá ó ti wà ní White House báyìí president ní ẹ̀yìn ẹ̀yìn ilẹ̀ ń lọ lẹ̀ ń yìí baba ń sáàkì láti bí ìjẹta Trump ń sáàkì ilé òbí jẹ́ pé tí nǹkan bá gbérú mọ̀ kò ní ọlọ́run nìkan lọ́mọ̀ bò ní bí òní kò bára dúró ṣùgbọ́n títà kí ti ń sá kí làwọn èèyàn fi sọ pé ejò ti nú èyí wọ̀n tó wá kéré minister of earth ní UK àwọn ti confirmed ní ìjẹta wo àná bó UK ó tún wá ní ọfẹ́ lágbára ju ti ariwo tí wọ́n sì ń padì sí náà ni wípé àwọn èrò ogun rẹ̀ ó sì lóògùn ọmọ o ṣùgbọ́n nàbì ni ma anzalallahu da'an àjẹmọ́ ẹn tí ọba ti jẹ́pà nàbì lọ́gá rẹ̀ ọlọ́run jọ fẹ́ wá dáàmù láyé ni ọlọ́run èso àrùn kankanlẹ̀ láti sánmà ilẹ̀ anzaladawa àtikọ́lọ̀ wọn máa sọ ìwòsàn rẹ̀ náà tẹ̀lé alimawu mani alimawu yóò dá wọn tí kò tí ìran àrùn ìran rẹ̀ tí ò ní wòsàn ànábìlẹ̀ sọ́yìn fa jẹ́mọ́ kéèyàn wá máa kú lọ lórí bẹ́ẹ̀dì ààrẹ dókítà àkọ́kọ́ wá ní ah, kò tí ìtàwọn dìpẹ́tì kò tí ìṣóògùn fún rí dókítà náà tó wá lẹ́nìkan bá jẹ́ ọjọ́ àfẹ́ ni ọlọ́run ó wá kọ àdíìtì ta sọ fẹ́yìn ó wá fi sí ibi ìgbàṣẹ́ aláàrẹ wọ́n bá gbé pílò òkè díẹ̀ ìwọ̀n wájú ẹ̀ báyìí wọ́n ni ah ọlọ́run ò tí ì sọ

ìtọ́kùnrin ìsọ yìí yóò sí gbíyìí ah torí mi náà lè sọ yọ ma sọ bẹ́ àwọn èèyàn kú bá ọwọ́ àṣẹlẹ̀ tán tí a ti bà ní Israel àwọn kánàkùn kánàkùn kọblákùn àbínú ọ̀tẹ́ lọ́sáájú yìí anábì Musa àwọn àlọ́ ilẹ̀ liyadba kullu rajulin min bani Israel kabshan wal yaqdab kaffahu fi dami wal yadrib bihi ala babihi ọlọ́ ni Musa sọ fún àbáni sọ ìkún kálukú ọlọ́rẹ̀ pa àgbò tí wọ́n bá pàgùtà kí wọ́n kọwọ́ bọnú ẹ̀jẹ̀ rẹ̀ ìkàtẹ́ bá kì bọnú ẹ̀jẹ̀ ọ̀hún ẹmú ìkan ẹlẹ̀mára àlẹ̀kún léyìn ìkàtí bẹ́m̀bì ẹ̀jẹ̀ ọ̀hún láì kí ìgbẹ́ ẹ̀fì rẹ́ ara àlẹ̀kún léyìn bàrí sọ ìbá ń ṣe bẹ́ àwọn kíbùtù tí wọ́n jẹ́ àwọn èèyàn ti síráwọ̀n Ah, ànábì wà lọ sọ fún wa wípé sayo azibukumullah ọlọ́run ó fìyà jẹyìn wọ̀nánù nanju bihadil alama ṣùgbọ́n gbogbo létí ìyàwó bà máa wọ̀ tí bá ti ń rí kí ìntàwà ti tẹ́nu ọ̀nà kò ní wọ́bẹ̀ jama fàírúsì kòrónà yìí o náà nínú maulon subhanahu wa ta'ala kò ní tó bẹ́ẹ̀ kó súnmọ́ àwọn èèyàn kan kò ní tó bẹ́ẹ̀ kọ́dọ́dọ́ àwọn èèyàn kan ó sì ṣèkí ní ọ̀bà ní sọ ilẹ̀ àwọn èèyàn fílànà bá bẹ̀rẹ̀ yẹyẹ káàkiri ìlú nígbà tó ń kálukú ṣe gbó nǹkan tán bá lọlé nígbà tí ìmọ̀ jọ́kìjọ́ kẹta bí kú ṣe bẹ̀rẹ̀ núlù nù famata minhum kó tó di pé fíra ọ̀nà kéta àwọn náà mata minhum ní àtọ̀ 100,000 tó kúnnú ọ́nà tàbí èkù China kèèkù ní kílórúkọ rẹ̀ àwọn nínú ẹ̀sìn wa kí ni tó sàǹfà àbọ̀ fílọ́nù náà bá ní kí wọ́n bò Musa ó Musa ud'u rabbak bima 'ida 'indak la in kashafta 'anna ar-rijz tó bá lè mú ìyà ìkú lanu'minanna lak gbogbo tó yá mọ́ sí abẹ̀rẹ̀ sí mọ́sí láti ìsìn hmm. àrùbí Musa bá bá bẹ̀lọ́n ọlọ́mbà tó káàdà wó nkó ọ̀bẹ̀nìgánà àwálẹ̀rù bá jù yóò kùnlẹ̀ lọ wọ́n tún padà àwambọ̀ kí ni máa fa àjàkálẹ̀ fún ọ̀wọ̀ ọ̀wọ̀ báyìí gbogbo lónìlá ọlọ́run fi ìkẹ́ bá wà lónìí o wà láì án tètèrè náà báyé jẹ́ mùsùlùmí ẹ̀yìn lẹ̀ máa jagun ẹnu kílẹ̀ rí جاء jáà fi sunan ibn majah wa في al-hakim fi al-mustadrak wa al وصح إسناده العلامة الألباني رحمه الله تعالى من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه وارضاهما أبلا بن عمر أني اوامبو بمبون تنفع أنت تنفع وانجوكا ó sọ́lọ́ wa ni yá máa ṣọ́rọ̀ al-muhajirin mo pè ẹ̀yí tẹ́ fi Mákà lẹ́wà sí Mẹ́dínà ẹ̀bọ́sùn hmm. khamsun idha btulitum bihinna wa a'udhu billahi an tudrikuhun ànábìdá salawatu rabbihi wa salamu alayhi gbogbo bí ó ń kálukú tààtí rí nìranú tẹ̀mí wa ibi àti sọpẹ́nu ànábì rán ni àìbí na fẹ́ gbọ́ ànábì ni nǹkan márùn kan bẹ̀ tọ́lọ́mbà ti fi ẹ̀dẹ̀ yíwò ah, ah. mo ti ẹ̀bá yín bẹ̀lọ́n kọ́lọ̀ mẹ́jẹ ẹ̀bá adébí èso nǹkan fún ẹ tí ń bá sọ pé mo bẹ̀lọ́n kọ́mẹ́jẹ ọba yín lamtẹ́gbẹ̀rẹ̀ ìfáìṣàtú fi ṣọ́min kọ́tù lamtẹ́gbẹ̀rẹ̀ ìfáìṣàtú fi qawmin kọ́tù إلا فشى فيهم الطاعون والعوجاء التي لم تكن مضت في أسلافهم الذين مضوا برمي سوينه الفائشة kí zìnà gbalé gboko alfáìṣà kí zìnà kó di táwọn èèyàn òpìlẹ̀ sẹ́mà ẹwọ ọdún tí ó ti sọ zìnà ní àrùn gbajúmọ̀ tí a sì rí àwọn èèyàn bá ti bò ní ìsìn oúnjẹ mẹ́ta ojúmọ́ rẹ̀ ó ń pé ọ́rátọ̀ gidi wọ̀ ilé òjá pé ìbàdàn náà ti sọ Nna olówó ni ọlọ́nkẹ́ ọ̀rẹ́ rẹ̀ kan wá àwájọ ń sọ̀rọ̀ kan wá wọlé ya chief ọmọ sọ fún gbọmọ fẹ́sẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ní à ah, ó dá ẹ transfer change kan sí ẹ nísìn ó ní ọkọ̀ tẹ́ sọ yẹn kọ tí wà kó fún ní 5 million naira ọlọ́wà ní ah chief mo ti rí owó yẹn o 5 million naira fún mi o ní ẹ̀nà àyẹ̀sá máa lò ẹbẹ́ náà ẹni wá ń sọ pé 5 million naira ní tún sọ bá o ní ìbé mi náà máa fún 5 million ní ṣe kò tún nígbà lọ́wọ́ àmì ìtajọ́ ń gbé kí kíyàn mọ́ pé obìnrin tó yẹn nà lè kèètú sọ nìkẹtúlà lè rẹ̀ ó ní ẹ̀mà tó gbọ́pọ̀ fún orí ẹgbẹ́ lẹ́yìn oní àfáàjí ń sọ̀rọ̀ kan fún ọ sórí bá ti lówó débi pé ájẹ́ àmù ọ̀páláyàmà ń jẹun tó wù ń gbélé tó wù ń tó wù ó sì làláàfíà in tó bá ń tẹ́ kù sí lọ́dọ̀ ní owó iṣẹ́kíṣẹ́ ní ọmọ jẹ́mọ́ alẹ́ ti sí ọba ti lọ́lọ́n ìdáfí ń fún wa tí ń wò ẹ̀ẹ̀bá rìnrìnkúrìn wọ́n ń wòyìn bí aró oko síyàn kí wọ́n máa pè láró oko kí n sì máa ráyè mi ti kí n lálàáfíà kí n nísinmi lọ́sàn kí n ní lóru kí n sùn kórun ojú oorun kí n máa járó oko sí òpin báhùn ju kí wọ́n máa pè lọ́mọ Amẹ́ríkà ṣòkòtò ṣe wọ́mà àti kí máa róró wọ́n ní kí ló dé ó ti pọnmi abẹ́ kò sírù rẹ̀ ṣòkòtò tẹ́lẹ̀ rẹ̀ fún zina kọgbàlégbòkó gbogbo àwọn ìlú tẹ́ ń wò yìí tí èé ṣe ọ̀rọ̀ wọn ni ẹni tó ju rẹ̀ tó báyìí ní ọ̀bọ̀n lamẹ́ríkà o tí bá ń bẹ́ nù mọ́ ọlọ́run pé ń lọ bẹ̀ èyí yà lọ sọ̀rọ̀ ọlọ́run fún yàn ní ìyìn tọrọ rẹ̀ kí mọ́ lọ kí mọ̀ wá lọ kí mọ̀ wá lọ ìyìn sì pé amẹ́ríkà ń lu kèfèrí ẹ̀sìn mo fi sọ yùn gbogbo òlù bá ti ń pèrún ó ti kúrò ní dárúlù kófúrú kèèsè ìlú kèfèrí mọ́bà o kèfèrí ń gbébẹ̀ o kèfèrí ní ṣe ìjọba o ṣùgbọ́n tí wọ́n bá ti ń pèrún níbìkan ẹ̀ lè kó ìdájọ́ pé ìlú ubú ìlú ọ̀ kèfèrí kèfèrí ibẹ̀ bá jẹ́ 99 ní 100 ká sọ̀rọ̀ wà dáadáa nítorí sí àìsí àgbọ̀yé fẹ́ sí ìlọ́fà tẹ́sì ti dúó bí ó dúó sí dòní ó ti yíó mú fi jù báyìí lọ ẹ̀lọ UK lénìí ìjọba UK náwó lórí ìsìlámù táwọn mọ̀ inú wọn máa náwó lórí amadíà tàbí wọn máa náwó lórí àwọn súfí àwọn ìjọba mọ̀ àwọn oṣù mọ̀ pé àwọn ń plìtì islam nítorí káwọn ṣe fún islam àwọn náà ń ṣe fún ṣe máa kẹ ní ọgbàwájú ní ọlọ́dọ̀rọ̀ ọrú tí wọn ò jẹ wọn mọ́ tọ́lọ̀ sọ fánìlẹ́bì gẹ́gẹ́ tó bá lọ jẹ́ pé islam ò tọ́ gbogbo ẹsẹ́ dáwọn èbò gbàsámù gbàsámù jẹta wọlé ti gbàsámù uk nígbàsámù ọdún wà ní ìsìn wọ́n ti gbogbo chọ́ọ̀chì pa pọ́sásùn tí wọ́n bá tún rí ní pure tán ni kèéṣerú sí wọ́n mọ̀ tó tẹ̀tẹ̀ máa dọ́dún mẹ́wàá ẹni wà ń sọ fún mi wípé ní Amẹ́ríkà tí wọ́n bá ní obìn ọgọ́rùn lóṣù yìí o tàbí pé lọ́sẹ̀ yìí ìjẹ́ obìnrin ọlọ́màgé kù lára wọn wọ́n ní bàbá 85 nù wọn ni ọjẹ́ sábàbí fọ́mà tí ẹ̀ wọ́n rí o ìyàwó ẹlòmí náà máa ká mọ́bẹ̀ tí ó dìjà ṣùgbọ́n ìgbésí ayé ẹranko bàbá àtìyà wọ́n ma sọ pá ń ṣe ìgbéyàwó àkọ́bí wọ́n sì ti jáde yunifásitì ẹ máa wò pé àà ìdàpọ̀ mẹ́mọ́ wọ́n sì máa pè àwọn tí ó sọ wọ́n pọ̀ náà wọ́n máa kọrin gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n máa dùn pé àwọn àyùn tó dáadáa ìyá lọ máa wù ìlú èbò ní àti máa ń jẹ́bẹ́ pé ọ̀rẹ́ ọ̀rẹ́ lọ́mọ̀ sí lè ṣe ìyàwó rẹ̀ kọ́dà wọn ò fẹ́ dé afáwa ibn Humayd rahimahullahu ta'ala láti mamlaka wọ́n lọ sí dáwà ní Amẹ́ríkà ọ̀rọ̀ tí ọ ma níbi ọgbọ̀n ọdún sẹ́yìn wọ́n wá dé ẹni tí wọ́n wá fún gbẹ́bẹ̀rẹ̀ jù tí ni bàbá ògbé ìbò bàbá wá ń tiẹ̀ ń bá sáwọ̀dà ọkùnrin tí ń wà wọn báyà bí wípé tazawwaj so ti níyàwó ọwádábà lóhun wípé onígbìlò fẹ́ bí àwúsí bàbá wọn gbà kí ló pé èjì ẹ̀nà bí èjì báyìí ló pé olóhun níyàwó kí ó tó fi níyàwó ọwá sọ̀rọ̀ burúkú kan ó ní turjuman turjuman ni tún fún bàbá ẹni tí ń gba ìdí sọ fún wọn padà wípé ó ní tọ́sọ ni wípé tábò màálù tó bá ti di tí ń ha lọ́fẹ̀ lọ́jà òpònú ẹ̀gà ní tún máa lọ fowó ra míìkì abo màálù sẹ̀ wọ́n ti ń fún yàn lọ́fẹ̀ lọ́jà náà kí ní afan pè sọ́kọ̀ ó ní tó ti di ti di tí ń fún yàn lọ́fẹ̀ lọ́jà kí ní yàn tó fẹ́ lọ kó rabo màálù iná ni mo ti fẹ́ torí rẹ̀ máa fún níbi wàrà màálù tí mo fi lọ rà tí tó máa fún lóúnjẹ yóò tó máa mú mi ní ma gbábi tí ń gbé ní ma tọ́jú rẹ̀ tó bá sára ní tó fún lábẹ́rẹ́ bí ìgbà tí èyàn ní àwọn ìlú àwọn ronú tó ń ti sọ àti rẹ̀ a jẹ́ wípé tá a káàkiri pé tó jẹ́ wọ́n kónú wà láì ìbẹ̀rọ̀rọ̀ tí a náà méjì ní inú ká túbá kàbí ká mọ̀rí títí a náà lamtẹ́gẹ̀l fàíṣàtò fi kọ́ mi kọ́ annabi ní pé tẹ́lẹ̀ rí rí ọlọ́run máa lú lára o àti tí wọ́n ìlà fáṣà fíhìmù tọ̀ọ̀rùn ikú òjijì ọ padà dé tí ó fànká tí ó di tọrọ kálé láàrin wọn tọrọ fàkálé wàlẹ̀ àwùjá àti irú ràn nira alẹ́tì lámtẹ̀kún mabot fi àtìláàfin lẹ́dìnà mabot tó jẹ́ pé àwọn tó lọ sáájú wọn wọn ọ̀gbọ̀rú ẹ̀rì tí wọ́n bá jíyàn bàbá wa wọ́n ti lólé ayé ìnáà rí wípé ẹ̀ẹ́ lafa disease eh, hiv wọ́n ní kí ní jẹ́ báwọn níjọ àwọn àgbàlagbà lórí àhàlálì tí wọn nígbà tó ṣe rí ah, obìnrin tó bá bímọ báyìí tí wọ́n bá tó fẹ́ sun ọmọ mi bọ́yọ́dún méjì méjì àbọ̀ wọ́n tó tó súnmọ́ra wọn wọ́n máa kọ̀yìn sun ní ọkọ àtìyàwó ní ẹ́ o níbi táwọn òṣùgbọ́ nínú àdánwò tọ́lọ́run fi kẹ ìmì náà tí mo rí nínú ilé ayé torí pé kéyìn orírò ẹ̀ àdánwò ni mo sì mú tọ́ ndìsì ẹ̀n tó jẹ́ wípé inú ilé opó ìyá rẹ̀ ti lóyún rẹ̀ so se ma gbọ́ bóyá yorùbá tí mo sọ clear wallahi wallahi ilé opó àwọn wí ń tàn wí àwọn míì tí àbá gbọ́rú ọ̀rọ̀ wọ́n jama ẹ máa wọnú lẹ́kọ̀ọ̀kan kẹ wọlé ọgọ́rùn kọ́mọ̀ sí ọkùnrin tí ó bímọ síta tí ó sì lè kílé mẹ́rẹ̀mà àwọn ń fìfẹ́ sayọ̀ àwọn èèyàn wá ń wúkọ́ <laughs> ẹ̀jẹ̀ wọ́n ń fakún tó lè pariwo ta etí tọ́lọ́run ẹ̀yí ojú ọmọ wa ti ẹn tí èso ń zina oná wà ní ìmìnà ah, lálẹ́ níbi ojútì ojútì ni ó mú ma sọ tí kòrónà tó bá bẹ̀rẹ̀ láti China ọlọ́run sọ fọ́mọ Nàìjíríà wípé ń bọ̀ o ìkànlẹ̀kùn ní ìwọ túbá kó tó dé tàbí kọ́ bá lọ àfáàní yẹsùrù múkùlátàhù ma gọ́rọ̀ mọ̀játàhù lámàráhàbàn bí sùúrù yóò máa ṣe wàm bí ẹni pé òun ti rí ti ń tún la ó sì parí ẹ̀ tán nǹkan ọmọkùnrin ìní ń jèrora yìí ìntọ́ ọlọ́ọ̀ parí tẹ́ta bẹ́ ń rọ yìí fine la marhaban bí sùúrù ń já àbí dọ́rọ̀ rẹ̀ àfáàní ní tèmi ń tèmi o gbogbo òdùnnù tí ó kànlẹ̀kùn lé mi tí ń wà sí fún tán tí àpẹ́yìndà tí ó dìbànújẹ́ èmi ò ní sílẹ̀kùn fún àjọ náà ń sẹlọ́n àwọn tó ń fi bẹ̀rù ọlọ́run kan ṣe bẹ́yìn ìrẹ́ èlé nì níjọ wọn ni à tí èyàn bí lọ́rẹ̀ súnmọ́ obì olóbìn tó lóyún nú ọmọ nù ẹ̀njọ́ tọ́bá tó bí tọ́bá tó dá fọ́mọ́ ilẹ̀ yóò tó gbèrú re lè yóò tó rí lékọ́ lè yóò tó rí lè yóò tó lákòjọ wọ́n mọ́ sọ ní tipẹ́tipẹ́ ń jọun jẹ́mọ́ ìyẹ́ ó táwọn èèyàn ń pè ní ìsinmi àsekún ẹwọ òrìjínà orí ibú obìnrin tó lóyún kọ́ mọ́ bá ti zìnà mọ́tí sọ dókítọ̀ ń ara rẹ̀ sọ wípé èhé ọ̀nà mẹ́dẹ́ o òun wo ìwé family planning tó ń ṣe fáwọn èèyàn lápẹ̀rẹ̀ ká pín wọ́n lọ bí 200 ọláwọn obè tí a bẹ̀ ń sùkún ọmọ kéékèèké tí wọ́n lọ́kọ 160 family planning wàláyé àwọn ọmọ yìí tẹ́ ń pé kíníkà ẹgbẹ́ pàṣásọ àyàn bẹ́ndì ẹ ọwọ́ àjìdò ọkùnrin ní tiẹ̀ obìnrin ní tiẹ̀ àwọn obìnrin kàti jájáde ní ìsìn àwọn kàkéyàn ọlọ́pọ̀ wọ́n kàti problem ẹnìkan máa sọ wípé ẹ̀fọ́ mọ́ fẹ́ jẹ lẹ́ni o ní ọjọ́ wédú ẹ̀mí ẹ̀ pé méjì ọlẹ́mìkan mọ́ lẹ́mìkan gbéṣẹ́ làwọn eléyàn wọ́n wà ní pé ah i'm free àkàtúnù gbogbo eléyìn lọ́dọ̀ ọ̀jọba wa oríire ni lọ́dọ̀ ọlọ́run tó ní a tó ní ìjọba orí ibú rẹ̀ ni jama àfẹ́ntọ́bá fẹ́ parọ́ kò sì sẹ́ tí ó parọ́ ní àwa nígbà tó di pé wọ́n ní wọ́n máa kún àti ẹwọ́ wọ̀kúwọ̀ sẹ́ kíyèsí wípé ìfọ̀kànbalẹ̀ wọ́lù à ń rówó pẹ̀lú nìsìn ṣùgbọ́n àwọn tó jẹ́ pé táwọn bá ní owó lọ in táwọn fi ń ṣe ayò ayé òǹlẹ̀lẹ́yìn wọ́n lẹ́ eh, wọ́n fún ẹkùn ọ̀bẹ̀ kí rárá yẹn kí ni mọ́sùn mọ́tọ̀ ah, àti ìlú ti advantage gbá ẹ lọ wọ́n dá wàhálà yẹn padà ìlódé ọlọ́run gbogbo ìdíré o ṣe rí tó jẹ́ àmà tọrọ kẹ́ ẹ̀tú bá fún yín tara wa náà bẹ́ẹ̀ torí wípé adásílẹ̀ lọ́rùn ló kọ yín kí lè rí wa jẹ́ àfihàn ní ahmed bin hadith umar mu'minin maimuna tàbí til harith ya maimuna ìyàwó annabi ni wa wọ́n ní ó ń sọ́lọ́ ummati bi khairin umma mi gbogbo ẹ̀yin tẹ́ wà láyé mọ́ wà mẹ́lì omo tún lọ ní o ẹ wà ní orí oríire orí ìfọ̀kànbalẹ̀ orí ìsinmi ẹyẹ yíò ma kébi ẹyẹ eku yíò ma kébi eku ma lam yafshu fihim waladu zina lókùrú gbà tí ma zina ọba tí ìgbàlẹ̀ gboko láàrin wọn fa idha fasha fihim waladu zina tí ọmọ zina bẹ́ẹ̀ gbàlẹ̀ gboko láàrin yín ha fa áwùsàkà ayò àmìmàhùmùlọ́wù bí àdáàbìn wọ́n mọ́ ma fọkàn sí pé yọ pẹ́ pọ̀pẹ́ ó tọ́lọ̀ ìfìyà kàrí wọn sẹ́mẹ̀ pé ó ti máwà ní àmọ́bá ẹ̀ ṣe é sọ pé kọ́lọ̀ wọn dá yín parun àti pé dáhùn sọ ní pé kẹ́ mọ́tù bá ti wà láyé èdè tó àti lè yọ kàwá náà ṣùgbọ́n lọ́run ó fi àníyàn pé àwọn ọ̀bá yín dá yóò fi yọ wá ṣùgbọ́n tẹ́ ti á dá ọlọ́run gbọ́ ọlọ́run gbogbo ẹni tó jó ń zìnà tó tí ìtù wọn láti rí ọlọ́njẹ́ wọn lè túbá gbogbo ẹni tó jó ń zìnà tó ti fi àárẹ̀ kan sí kejì tú láti rí ọlọ́njẹ́ wọn tún lè túbá gbogbo ẹni tí wọ́n jó ń zìnà tí wọ́n lè fa ọ̀ràn wọ̀lú ìfún wa ọlọ́run dákun jẹ́ kí wọ́n lè túbá jẹ̀mọ́ zìnà tá sọ̀rọ̀ rẹ̀ tí ànábì ń kan pa mọ́ yìí ọ̀nà tí àwọn èèyàn fi jìndò bẹ́ẹ̀ ọ̀nà tó burú ni ìwọ ìlọ́ọ̀sọ̀ kó lè má lè dìyàwó rẹ̀ mọ́ ọ̀ọ́kọ̀ọ́ obìnrin tó ti pọ̀ láti bí ọdún mẹ́rin márùn yọ mọ̀ wá wù padà wọ́n bà ní ìyàkọ rẹ̀ kú ìyà tí ń sọ fọ́mọ̀ rẹ̀ pé kọ́ ní obì ibú ni ìyá nìyàn ló kú lónìí ọwá ni ó ń lọ sùkú lé ọkọ òun àárọ̀ yóò sọ̀sọ̀ bẹ̀ ẹwù àdánwò à ń sọ̀rọ̀ níbi àwọn òṣìṣẹ́ bá wá ṣiṣẹ́ níbi kan nìkan ẹnìkan wọn ni ah, ó ní ọ̀lẹ́ ìzìnà tí wọ́n kàn ń sọ ìgan kọ́lọ̀ sàfúrújì ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi ní tèmi ọlọ́run rí mi ò mi mi jìnà tí ìrìnàtí lè rújọ wájú ọlọ́run ewu ní ẹdú ọ̀bá wọ́n ti bá ní ewu ní ìjìnà tí èyàn ní rújọ ó ní àfá gbogbo àwọn ọ̀rẹ́ mi kò tí ò gbogbo wọn ní ní tọ́bádọ́wò ìmàrí àwọn tẹ́mì bá ti zìnà náà tí a mọ̀ pé kò sí pọ́lọ́kọ̀ kan bèèrè pé èèyàn wà àwọn zìnà tí èèyàn jẹ́bi lọ́dọ̀ ọlọ́nà ah! àwọn kan wá pọ̀ bí mú ní jẹ́ ní ó nígbà wà láàlám ẹlòmíì gan ó túnmọ̀ wò yàn lórí mímbàrí pé ah ùsásù ah, ọ̀gbọ́n <laughs> níbi tó ti ti ń gbé wá káyàn mọ̀lẹ́ tí ó tún fún yàn lówó jẹmọ́ ẹ̀jẹ́ sọ̀rọ̀ dáadáa o àwọn èèyàn kan gbé àbìkan láyé lẹ́nìí àwọn tí ń gbáyàn ṣiṣẹ́ nílùú yẹn gbogbo company mi ń pariwo wípé ọ̀ràn dé economy àwọn ọbàjẹ́ o kí ló dé àwọn obi ó gbé ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ lọ sí airport ń bọ̀ láti Nàìjíríà ń bọ̀ láti Kùtùnú ń bọ̀ láti Cameroon ni wọ́n lọ donade pupa company wo lọ́gbọ̀ company báyìí two thousand five hundred dollars ó lò lè thousand dollars gbogbo jẹ́ tiná lórí ẹ̀ o máa dá padà tí ní kankan wọ́n wà tó ní fún kí lọ fẹ́ máa ṣe mọ́fẹ́ kọ́ ọmọ wá sáfí kọ́ abẹ́ ni ní kí ló sì fà 100 ní gbogbo ọkùnrin tí ń bẹ̀ ń lù 5% péré ìlọ́fẹ́ obẹ̀ 99 95 yòókù ọkùnrin náà ń fẹ́ ayé tààjọ́ ń gbé ìná ni àwọn èèyàn orí ń tàà fi ń tẹ lọ́wọ́ orí tíyàn kamẹ́ tọ́lọ̀ bá wá dé ní ìwòlélé o annabi ti sọ ìdí ìwòlélé fún wa jama à ń sọ útúbáyìí fẹ́ ń tọ́jọ́ wípé kèétí sí ilẹ̀kùn ẹ̀ṣẹ̀ ti ẹ̀kàn bínú ọlọ́run kó o ọlọ́run fi eléyìí ṣe ìrìn ní jákìn tí wọ́n bá rí ìyàn ó pé èèyàn ju wọ́n tó ti ń parí a parí hadith inṣáàlá ní jùmọ́ àti ń kí ọlọ́run tó ní ẹ̀mí kọ́mọ́ kó fi ìyọnu rẹ̀ kó fi bá lò kọjọ́ kó jẹ́ Allah pẹ̀lú àti ọlá kọ́mọ̀dì àparun pẹ̀lú àwọn tí wọ́n parun la hawla wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi yatasarraf fi khalqihi كيف شاء بما شاء في من شاء فإذا حب سبحانه وتعالى قوما ابتلاهم أي من عباده المؤمنين وإذا أراد بقوم كفار سوءا ابتلاهم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 يعذب به طائفة من بني إسرائيل قبلنا وقد عذب به طائفة أخرى في من كان قبلنا جاء هذا من حديث أسامة بن زيد رضي الله تعالى عنه وارضاهما حدث عن رسول الله صلى الله عليه وسلم فقال بأنه قال إن هذا الوجه أو السقم رجز عذب به بعض الأمم وبقي منه باقية بقية فيذهب المرة ويأتي الأخرى وفي رواية أن الله سبحانه وتعالى عذب به طائفة من بني إسرائيل أو أرسله على من كان قبلكم أمة الإسلام وممن عذب الله سبحانه وتعالى به في من قبلنا من بني إسرائيل قوم بلعم دعاوا قومه ليجوا على نبي الله موسى وقومه لما أقبل عليه موسى ببني إسرائيل ليحرر بلادهم لله وكان بلعام مجاب الدعوة فقال لا أفعل حتى وآمر فمنع فبهذا هدي لي هدي لي هدية ثم امتنع ثم طلبوا منه أن يعيد الدعاء فلم يوحى الله سبحانه فلم يوحي الله إليه فقالوا إذا ما نهاك فجعل موسى فقلب الله لسانه فجعل ما يدعو به على موسى على قومه فلاموه فقال إذا أنا سأدلكم إلى شيء يكون فيه هلاكهم اختر أو أخرج من نسائكم من شئتم وأمرهن ألا يمنعن لأحد من الرجال من قوم موسى أرادهن على الفاحشة ففعلوا حتى خرجت بنت ملكهم يقال لها كشتا فزنى بها رجل من قوم موسى يقال له زمري حتى جاء رجل يقال له فنحاس فطعنهما وانتظمهما في رمحه إلى آخر هذه القصة فبهذا عذبهم الرحمن سبحانه وتعالى بأن أرسل عليهم الطاعون فمات منهم سبعون ألف نسمة وكذلك نبي الله داود أوحى الله إليه أنه كثر إصيان بني إسرائيل وخيرهم بين ثلاث إما أن أرسل عليهم إما أن يؤذبهم بالقحط أو أن أرسل عليهم عدوا شهرين فيعذبهم شهرين أو أرسل عليهم الطاعون فقال نبي الله داود لقومه خيركم الرحمن بين هذه الأشياء الثلاث فاختروا ما شئتم فقالوا اختر لنا فاختر لهم الطاعون فمات منهم في ليلة سبعون ألف نسمة وفي قول مئة ألف نسمة وكذلك وقع هذا لفرعون وقومه بعد أن أمر الله نبيه موسى مر بني إسرائيل ليذبع كل رجل منهم كبشا وليحظى كفه في دمه وليضرب به على بابه فلما فعلوا ذلك سألوا من قبل فعلتم هذا قالوا إنه سينزل البلاء وسننجو منه بهذه العلامة فأنزل الله البلاء فمات منهم في ليلة مئة ألف رجل شكى فرعون هذا البلاء إلى موسى فقال يا موسى ادعوا لنا رب الحق لله وكفى وصلى ربنا وسلم على عباده الذين اصطفى أمة الجهاد اتقوا ربكم في الدنيا والعالم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا ما حق تقاته ولا تموتن الا وانتم مسلمون امه الاسلام فاعظم النزول لهذه البلايا اخبرنا رسول الله صلى الله عليه وسلم بها وهو الصادق المخلوق جاء في السنن وفي المسند من حديث سيد عمر رضي الله تعالى عنه وارضاهما ان رسول الله صلى الله عليه وسلم قال يا معشر المهاجرين خمس إذا كنتم بالجنة وعليكم بالله عن تدخلوا لم تكن الفرشة في قرب القصر إلا كشفهم الطيرون والعظام في لم تكن مرت في أسلافهم الذين مروا ولم لم الثياب والميزان إلا منعوا إلا أخذوا في السنين وشدة المرونة ودور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا هم الخطر ولولا البهيمة لم يقدروا ولم يحكموا عهد الله وعهد رسوله الا فجر الله من عدوا من غيرهم فاخذوا اخذ ما في ايديهم وما لم يحكم ائمتهم بكتاب الله ولم يغيروا بما انزل الله ولم يغيروا بما انزل الله الا عم الا جعل الله بعده بينهم وقدام حديث أم المؤمنين ميمونة بنت الحارث رضي الله تعالى عنها وأرضاها قالت رسول الله صلى الله عليه وسلم لا تزال أمتي بخير لا تزال أمتي بخير ما لم يجد في ما لم يجد في ولا يمتنع إلا أشرف ولا يمتنع فأوجد أن يعلمه الله بعذابه نعوذ بالله من العذاب نعوذ بالله من الوباء والبلاء اللهم ربنا اجعلنا واياهم ممن يتبعون القول ويتبعون احسنه اللهم ربنا عز الاسلام المسلمين اللهم ربنا عز الاسلام المسلمين ودمر عذاب دائمين لن يهموا النصر والسفر ان يصدون عن سبيل ويقتلون اولياء اللهم اعز منهم اجمعين فانهم لا يؤمنون اللهم ربنا اشف عنا الولاء والوباء اللهم ربنا اشف عنا الولاء اللهم ربنا اشرح لنا يا ارحم الراحمين اللهم ربنا تب على اللهم وفقنا لتوبه النسوء اللهم ربنا وفقنا لتوبه اللهم ربنا تب على اللهم ربنا تب على يا ارحم الراحمين امه الاسلام وانا ربكم سبحانه وتعالى بامره فلا في نفسي وسلم بيننا وسلم له قال الله سبحانه وتعالى ان الله لا يسال الفضل على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى يهديكم الدرس المطلوب عن قائد في مقدمة بين ذلك من صلى على رسول الله صلى الله عليه وسلم اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا